ohun tí à ń sọ ni pé lẹ́yìn ìgbà tí alikobol wàlẹ̀ ìjàb tá a mọ̀ sí sígátùlẹ̀ ákìdì fi ọmọ rẹ fún mi mo fi fún ọ tàbí mo fi ọmọ mi fún ọ mo ti gbà á tó bá ti ṣẹlẹ̀ láàrin ẹni tó fẹ́ di ọkọ àtẹni tó wà nípò aláṣẹ obìnrin kótúbà wáàsí ló kótúbà wáàsì asáǹgbọ́ kútúbà ní ọjọ́ júmọ́ à wáàsì ló ń jẹ́ kútúbà ìbánisọ̀rọ̀ ọlọ́run eléyìí tí wàlíyù lè mọ́ríyà tí ó bá ọkọ ọmọ rẹ̀ sọ tí ó fi ìbẹ̀rù ọlọ́run tí ó fi bá a sọ̀rọ̀ tí ó fi bọ́ ọ ló fi já sí wípé anabi sallallahu alaihi tó bá fẹ́ sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn ááyà tọ́lọ̀ ti ń dá kọ ìbẹ̀rù ọlọ́run àlẹ́jì máa lò bíi aya ya ayo ẹlẹ́dẹ́nà amanu sẹ́kùn lọ́wọ́ akọ̀tùkọ́tì yìí wà látẹ̀mùtú na illa wa antum muslimun bíi aya ya ayo ẹlẹ́dẹ́nà amanu ìsẹ́kùn lọ́wọ́ wàkúlù qawlan sadida yuslih lakum a'malakum wa yaghfir lakum dhunubakum títí dé parí àtàyà míì tó ní ìtẹ́kùn lọ́wọ́ nínú yóò sì fi amma ba'd inna asdaqal hadith kitabullah ló fi parí ẹ̀. so ọkọ ti dọkọ ìyàwó ti di ìyàwó ohun tá a sì mọ̀ sí kútúbà nínú ìsìláàmù òun nìyẹn so wọ́n fa ìyàwó lé ọkọ lọ́wọ́ wọ́n máa kẹ́yẹ lọ ẹni tí mo sọ yìí gbogbo táìmù tó máa tẹ́kì ọpẹ parí àrírú ẹ̀rí ọpẹ tẹ yányán kò yẹ kó kọjá ọgbọ̀n ìṣẹ́jú ọwọ́ apẹ tán yányán àrírú wàyí ìlànà àdúrà bẹ̀rẹ̀ ẹ̀ kíké kúránì gbogbo ìyá bátà nìwọ̀n yẹn tẹ́ ẹ bá wù dáadáa ní ti ń bẹ lábẹ́ rẹ̀ pọ̀pọ̀ àkọ́kọ́ ń bẹ ní wípé ó jẹ́ ìfàsìkò àwọn mùsùlùmí ṣòfò ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun ni wípé wọ́n gbé àwọn ìlànà yẹn kalẹ̀ nítorí àti béèrè owó lórí ìvẹ́ǹtì kọ̀ọ̀kan ẹ sì rí i pé gbogbo ibi tí wọ́n ti máa ń ṣerú ìjókòó bẹ́ẹ̀ owó náà ni máa já sí owó ni ẹ máa fi béèrè wọ́n máa ń fi ìjókòó yẹn wọ́n á sọ di ìjókòó fáínbàrà ni. now nǹkan kẹta ń bẹ̀ ni pé tí ó bá ti ń di pé àwa aṣọ di ìlànà pé fúlàní ó fẹ́ ṣègbéyàwó ó ya bátà ni event of the program gẹ́gẹ́ bá ti sọ lẹ́ẹ̀kan fulanun akhar ẹlòmínà tó fẹ́ sí òun náà tó ṣe bẹ́ẹ̀ fulanun akhar ẹlòmínà tó fẹ́ sí òun náà tó ṣe bẹ́ẹ̀ ó ti wáá di nǹkan tá a fẹ́ sọ di ìlànà nígbà náà yóò wá di àdàdálẹ̀ tiwa tàbí yóò di àdàdálẹ̀ tiwọn rádà torí bá wọn ṣerú nǹkan bá ń tèmi ìjókòó yìgì tí mo bá lọ bóyá ikiwa kan akù ló ló pè mí wá síbẹ̀ wọ́n máa ń jẹ́ kó yé wọn wípé ohun tá a wá ṣe níjókòó yìí òun ni pé ká sọ fún bàbá ìyàwó pé gbólóhùn tí ń jẹ́ sígátò làákìdì òun rè ká sọ fọ́kọ bẹ́ẹ̀ náà kẹ́hìn àwọn méjèèjì kí wọ́n ṣe ká sì bá wọn sọ̀rọ̀ ìbẹ̀rù ọlọ́run láàrin ìṣẹ́jú mélòó kan lọ́ba parí èmi kì í báyàn lọ́wọ́ sí àdúrà bẹ̀rẹ̀ ni kẹ́nìkan ka kùránì ni kẹ́nìkan ń ṣàdúrà kẹ́nìkan ni kẹ́nìkan ń ṣàdúrà àgbà kan ni. èmi ìbá wọn lọ́wọ́ sí ń tèmi. ìfàsìkò àwọn mùsùlùmí ṣòfò ìdọ́gbọ́n fi ẹ̀sìn ṣágbé àti ìfi nǹkan kún nǹkan tí ànábì mú wá sallallahu alaihi wasallam. kó ṣe dogun pé àáfàá kìíní yóò ṣe wáàsí àáfàá kejì yóò ṣe wáàsí àáfàá kẹta yóò ṣe wáàsí ṣé wọn sọ pé ọjọ ìgbéyàwó ni ọjọ tí a gbọ́ gbogbo wáàsí ọ̀rọ̀ ẹ̀sìn wa ni. ọ̀rọ̀ ọlọ́run ṣókí tó jẹ mọ́ ìbẹ̀rù ọlọ́run kì í tó wá sọ̀rọ̀ yàn kútúbà ákídùn nìka wáàsí níbi ákídùn nìka kì í sọ̀rọ̀ yàn kìí sorígun kìí ṣe májẹ̀mú ara súnà ìtakókò yìgì ni. so nítorí náà àmọ̀ràn tí mo fẹ́ fà mùsùlùmí rè alákọ̀ọ́kọ́ ni pé tá a bá fẹ́ ṣe tá a bá fẹ́ fọmọ wa lọ́kọ ẹ mọ ìjà rẹ́ǹtì àfa kankan mọ́ kìí ṣe àfa ní ọ̀bọ̀ fọmọ rẹ lọ́kọ ìwọ gangan tó bí ọmọ dìrín ìwọ ni wàlíyù rẹ̀ ọ̀dọ̀ rẹ ni wọ́n ti fẹ́ gbógbó lóhùn mo fún ọ kó o fi ṣàyà ìwà arákùnrin tó ń jẹ báyìí mo yọ̀ǹda fún ọ tàbí mo fọmọ mi fún ọ mo fi ṣèyàwó fún ọ. kí ẹni tó sì fẹ́ di ọkọ náà yálà kó tọrọ ẹ̀ tàbí kó tẹ́wọ́ gbà náà bá parí kí ló kan àwọn àáfàá ń bẹ tó fi já sí pé ah adli lẹ́ẹ̀fì rí adli lẹ́ẹ̀fì rí pé wọ́n sọ pé ànábì ló so yìgì lágbájá fún lágbájá hmm. àfi bí tànábì bá ti jẹ́ wàlíyù ànábì yìí máa ń lọ sí ọ̀dọ̀ àwọn sàbí àbí ká máa pè é fún pé wá bá wa so yìgì ó ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí ń jẹ́ yìgì wàlíyù ni yóò so yìgì kì í sáàfáà kí lè ń pa àfáà sí. Si jẹ́jẹ́ wọn wọn jókòó wọn ẹ̀yin lẹ fẹ́ sọ wọn di ẹni tí yóò máa fi ìgbéyàwó súná ọmọ ṣe fáin bára ẹ fi wọ́n lẹ̀ sáàyè wọn lórí aspect yẹn ẹ̀kọ́ ni kẹ́ ẹ ní nípa ẹ̀sìn so àmọ́ àkọ́kọ́ nìyẹn ẹ mọ̀kì sáwọn àfa káàkiri ọrọ kejì tí mo á fẹ́ sọ ni wípé ìfàtọ̀ ọ̀ tíjókòó yẹn bá kó àáfàá sínú lọ́tún lọ́sì ah, nígbà tí mo ń tá fẹ́ ṣe ọwọ́ kí ọkọ ìyàwó àti bàbá ìyàwó kí wọ́n àwọn ni wọ́n lọ́rọ̀ jókòó àwọn ni wọ́n ní ọ̀rọ̀ jókòó kí wọ́n sọ tí wọ́n sọ káàfà kankan ṣe kútúbà ìdẹ̀rù ọlọ́run wọ́n tọkọ tìyàwó ló bá parí. ẹ mẹ́jà máa dá ogójì méjì ẹ sì mọ̀jà máa fa ẹ̀mí ọ̀rọ̀ ọ̀gùn mọ́ ẹ náà wá wo ìfàsùkùsù fáwọn mùsùlùmí lónìí lórí ìgbéyàwó tán máa wọ́n sì gbéyàwó tán ti draw ìvẹ́ǹtì wọ́n máa ní aago mẹ́sàn-án wọ́n bẹ̀rẹ̀ wọ́n lè bẹ̀rẹ̀ aago méjì lọ́sàn-án nígbà míì wọ́n lè bẹ̀rẹ̀ lẹ́yìn aago kan gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ti fẹ́ di bí ẹni pé ṣé súnà ló ní ká ṣe báwọn rárá o rárá o another thing tí mo tún fẹ́ sọ láàrin tó ni pé ó ṣe dogun ká mú tẹ́ǹtì síta ká wá gba àga rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ ìyẹn náà ò sínú súnà ìyẹn náà ò sínú súnà ṣe bọ́wọ́ kí bàbá ìyàwó sọ pé mo yọ̀ǹda ọmọ fún wọn ni ló mú kí Islam sọ wípé alálẹ̀ àkọ́lì ṣàhìdáíní ẹlẹ́rìí onídéédé méjì sẹ́rí ẹlẹ́rìí onídéédé méjì ìsàmù lè béèrè fún ó sì wá dogun à ń gba dọ́sìnì àga ó sì dogun à ń lọ sínú họ́ọ̀lù tó pa fẹ́ ṣe akídùn nìka hádà ìsìrọ̀fùn iná àpànìyàn tí bàbá ẹni tó fẹ́ fọmọ lọ́kọ bá ní pálọ̀ tàbó ní yàrá kájòkó ń bẹ̀ tí ọba ní bóyá mọ́sáàsì kan ń bẹ ní àdúgbò wọn tàbó jẹ́ mọ́ àbọ̀ ń tì gangan ló jẹ́ mọ́ mọ́sálásí kánra jókòó sínú mọ́ṣáláṣí tàbí fàràǹdà mọ́ṣáláṣí káyé máa fowó ṣòfò mọ́ máa lọ gba họ́ọ̀lù one hundred thousand two hundred thousand níbi tí àwọn owó yìí tá a lè fi ṣe nǹkan míì nínú àwùjọ kì í ṣe pé nítorí pàwọn olówó ń lọ́wọ́ la fi ń sọ pé ẹ má ṣe bẹ́ẹ̀ o níta ń sọ ni pé ẹ̀sìn ọ̀ràn wa lọ sí tó tó bá yẹn torí pé yóò mọ sí àkúbá fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdílé bí àpẹẹrẹ ní ìsìn ìdílé tó bá lọ sí ìjókòó akérèwò nìka tí wọ́n fẹ́ lójú báwọn òun náà sọ pé tọmọ bá fẹ́ lọ sílé ọkọ òun ó sùn mọ́pù ẹ̀yìn yóò sì ṣe àkóbá torí wípé ọlọ́run ọ̀dà wa bákan náà ìgbéyàwó tó sùn lálùbáríkà jù lè tó bá mọ ní ṣókí eléyìí tí sọdá àkí ẹ náà máa ní ṣókí tọmọ bíntín tọmọ díẹ̀ kí ni ti ń já sí ìnira ó ti ń di bídíà mọ́ wa lọ́wọ́ ẹ jẹ́ á dúró sí ọ̀wọ́ ibi tí Islam ní ká fi ṣe é ìjọ ti yé tá a bá sọ pé bá a ṣe mọ èèyàn tó láti fẹ́ wá síbi ìjókòó wa á jẹ gbèsè gbèsè ó pọ̀ ọ́. gbèsè ó pọ̀ nígbà tí last year tí mo ṣe mọ̀ mi lọ sílé ọkọ rọ̀yìnmá kọ́lọ́mbàǹkẹ́ ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n retí pé kérò pọ̀ lọ́ọ́ jábúrátà máa sọ fún wọn mo ní torí ọlọ́mọ fi fọmọ lọ́kọ náà kí n gbọ́dọ̀ wá dún gbèsè alágbájá ẹ̀ sì sọ fún wa

ẹ ti ń bẹ lábùjọ ọgbọ́n lórí kíni lórí kíni kò le tó bá òun ẹ lọ dẹ́ o tẹ́ ẹ bá ti fẹ́ kí bàjẹ́ ó pọ̀ táwọn èèyàn máa ṣe ẹ lọ dẹ́ aláwọ̀ fún wá sí kòǹgẹ́rẹ́ so ní ṣókí gbogbo fọmáàtì yẹn ìranù ni kókó ọ̀rọ̀ mi nìyẹn ìranù ni tí wọ́n bá ti wá sọ dílànà ó di bídíà nìyẹn ohun tí bẹnu tíra ìsìláàmù ò ní wípé bàbá ìyàwó ọkọ ẹlẹ́rìí méjì kí wọ́n jókòó láti witness gbólóhùn tó fẹ́ wáyé láàrin bàbá ìyàwó àti ìyàwó rẹ̀ bàbá ìyàwó àti ọkọ ọmọ rẹ̀ lọ́rọ̀ bá parí. a lè yàrá a lè jókòó a lè jókòó síwájú ìta gbogbo àwọn ìgbéyàwó tí wọ́n sọ di nǹkan ńláńláńlá láwọn yìí lónìí wọ́n sì rú owó ìfọlọ́ lọ́jọ́ àlèkè àmọ́ wọ́n sì fọlọ́run o yàtọ̀ sí pé wọ́n náà nà á pa ibi tí wọ́n ti rí wọ́n sì fọlọ́run alọ́fíwá ti kún gẹ̀rẹ́.